إن الحمد لله نحمده ونستعينه ونستغفره إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد adúpẹ́ fún ọlọ́run ẹ̀kúrò nínú omi náà nígbàtá yìí pọ̀ mẹ́ta ìgbìmọ̀ orí ìgbìmọ̀ tí wọ́n ti kọ́ ẹsẹ̀ ìdọ̀tí adúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí lọ́wọ́ sí ọlọ́pọ̀ torí pé nílé ìrọ́lọ́dà ọlọ́pọ̀ ìrọ̀ǹgbà rẹ̀ ó lè jẹ́ kéèyàn sí orí ire àbí nínú màṣíyà ìfẹ́ ọlọ́run tó lè jẹ́ kéèyàn ó sí orí ire tó lè jẹ́ kéèyàn ó sì kú òkú rẹ̀ Agbọ̀ ilé yìí dáadáa. nínú sọ́ọ̀tù sáájídà súra 32 nínú Kùránì. Ọlọ́ọ̀bá ní kí ọlá oníwàlọ̀ òtàrọ̀ ilẹ̀ ìjìrì wọn náà ìṣù gbogbo òsìrì màrídà ọ̀dìdí ọ̀bánà àbẹ̀sọ́rùn wàfàmẹ́ẹ̀nà فارجعنا نعمل ولو شئنا لعبينا كل نفس هداها لكن حق القول منه لعل أن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم فذوقوا عذاب الخلد بما كنتم تعملون سورة الفاتحة سورة 32 قرآن ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ìkà ní àyà 12 sọ́lá 32 àyà 12 bẹ̀rẹ̀ sí ìkà kejì nílọ́gbọ̀n ayé ẹlẹ́sìn ọlọ́ọ̀bá àlejò ọlá ní wà lọ́rùn tẹ́rọ ìpìlì ní mún náà síkú ìdí tó bá ti pẹ́ ìwọ̀n ìdí nígbàtí àwọn mújírì mún mújírì kírínà nínà àwọn ẹlẹ́ṣẹ̀ náà fi ṣe owó ìjọba borí kòtò wọ́n fi rí kọ́ ríndà ọ̀bí ìwájú olúwa lọ́dọ̀ ọlọ́run wọ́n wà máa sọ lẹ́ni tó ń sọ pé rọ̀bánà olúwa wa abọ̀sọ̀rọ̀ náà àfírí àfírí báyìí pọ́tà mẹ́rin náà àtìwárí gbọ́ hmm fọ́rùndínlẹ̀ náàmìl sọ́ọ̀lẹ̀ha dáwà padà sí ayé alòṣì dáadáa nínú ẹmọ́ ọmọ àti màmù dájúwà pé yàwà náwà ọlọ́wọ́ sọ ìrìnlẹ̀ kẹtàlá pé wà lọ ṣíkìnà láti afẹ́lẹ̀ tó ọlọ́pàá fẹ́ láàtẹ́yìnà kúlànà sí ìhùdá gbogbo ẹ̀dá ọmọ nìyàn pátá làbá fún ní ìtọ́nà ní àbá fún ní mọ́nà kò ní sí kejì nílé ìlara ní oṣù ẹ̀kọ́ tó bá wù wọn lọ́nbẹ̀ wà láàrin ṣùgbọ́n hápọ̀ ìkọ́ òun ní ọ̀rọ̀ ní wan nas ajma'in la'amla hanna látara mọ́lá àyámúlá gbogbogbòdíyé tí ìgbò fún ni mọ́lá àyámúlá òkun gbogbogbòdíyé ó ní amúlá àmáà fi kún ti fíìmù tí a bá ń da omi sí kọ́pù sí pé ó tẹ̀lé ẹgbẹ́ bẹ́ẹ̀nà sáàmùlá òjì ìgbà kọ̀ ọmọ ní máa kún inú ọmọ mìírànlẹ̀ ọ̀rọ̀ ti kọjá sí àwọn náà tó ń torí náà táwọn èèyàn táwọn èèyàn yẹn sọ wájú ọlọ́run tó dáa ń padà ní rárá àwọn kan máa wọ ọmọ ẹ máa kọ́ o ìmọ̀nà sí ìtòrí ẹ̀kọ́ àyọ́ òṣùn àṣà torí pé ẹ gbàgbé ọjọ́ pàdé ìṣù ní pàdé kó ìmọ̀nà sí náà àwọn náà ẹgbẹ́ àgbàgbé yíyẹn pé àparí tù ìrìnkẹ̀kú rẹ̀ ní ìjọba olùgbàsọ̀rọ̀ ìṣàlàyé ẹ̀sẹ̀ yìí iná kọlọ̀mbà ní kọlọ̀mbà ní ìmáàmù ta ó gbèjì sílẹ̀ ògbóyé wọ́n pàtì ẹ̀rí yóò lè Yorùbá kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù wa ilé ìtajà wa àbí kọ́kọ́rọ́ ọ́fíìsì wa ìrìtàbí ń ṣiṣẹ́ tàbá dé tàtọ́ bá kò táàrí tàà sílẹ̀ ní kíláàsì tó mo nígbà gbéyàn lọ́lọ́ Yorùbá kí ní túnmẹ̀ mú kí ilẹ̀ sílé ẹ̀rì ló òyìnbó tàbábẹ́ tí ó yìnbó àwátà ń lọ ṣùgbọ́n I forgot my key at home òyìnbó ilẹ̀ sọ́lẹ̀ I left my key so irú ẹ̀ ni èdè lárọ́wọ́ tí náà lọ sí iná fún àtàndé yìí lè kọ́lọ̀ bí olùgbàgbé ṣùgbọ́n a ti pààyè sí inú ọlọ́lẹ́ ẹ̀nà ọ̀gbọ̀n fàdúkù àbábàlẹ̀ òbí ìmọ̀ òtún tààmẹ̀lú ẹ̀tọ́ yà gbèrè ojú oúnjẹ ṣe ṣiṣẹ́ ẹ̀rọ ìjíjẹ́ ìrìn ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀ṣẹ̀ lẹ́kùnrin lọ́wọ́ kọ́ ọdún tó kàn wá. mẹ́fún mo fẹ́ ní pé wọ́n lọ òṣì ìnà tó bá wò wọn ọlọ́run ìlà àfẹ́ ìrìn kó lànà ìjà gbogbo ẹ̀rí ìlànà ìlú ní rí ẹnikẹ́ni tí ò ní lórí adúlẹ̀ ẹ̀kọ́ àwọn obìnrin tí ò ní lójá ẹ̀ ní rí chọ́ọ̀chì sínú lágbó mẹ́rin ìrànlùfà kẹta tó ṣe kọ́lá mọ́rún ẹgbò rẹ̀ ìrànlùkẹta tí ó lọ bẹ òkè ìrànlùkẹta tí ó lọ bọ òjò gbogbo ìlú ọlọ́rọ̀ kan ṣoṣo láàjọ náà ṣùgbọ́n ní wà lẹ́ẹ̀kẹ́ ni hapọ̀ ìkọlù Ìgbé àwọn tó bá ti tẹ̀lé ọ̀rẹ́wà àti wọn láyé ìjọ wọn ní lónìí àtàrí ẹ̀mọ̀ ẹlẹ̀ ráwà èèyàn nínú tẹ̀lé ṣọ́tọ́ wọ́n máa bẹ̀rẹ̀ mí láàmù títí tí wọ́n tàbí kí àṣíkò a máa ké ẹja ẹ̀fìlúlẹ̀ ìyá ń jẹun síbẹ̀ tí wọ́n ní tó ṣe kò ní ṣe aṣorí kòkó torí pé kò tẹ̀lé ọdún ọ̀pẹ́ gbìyànjú láti ṣàlàyé díẹ̀ ní ṣókí àdúgbẹ́kọ́lọ̀ ti wá mú sí ìṣẹ́bá mú ẹ̀yà ń lọ́rọ̀ náà ní ọ̀ṣẹ́ ìmọ́nì ṣọ́rọ̀ ìdápọ̀rọ̀ ọlọ́ọ̀bá sọ ọlọ́run ní ilẹ̀ wà aláyà dákì ayíyà ìdígbà mẹ́fàlì náà bá orí ìdápàlì pọ̀pọ̀ وأما الذين آمنوا يعلمون أن اليهاب في الجنة وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به ọ̀rọ̀ mi ọ̀rọ̀ táa sọ pé lọ́rọ̀ ọlọ́run yìí bí ìkẹsìrọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó fara rẹ̀ sọnù wàyá bí bí ìkẹsìrọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó sì fara ẹ̀mù kí ni pàtàkì ọ̀rọ̀ tí mò ń sọ yìí pé káwọn tẹ́kọ́ náà káwọn Bàbá bára wa ní ìṣèlú láti àlàáfíì láì. Ó lè wọ́n lọ tó ti wá ní ìkan ní ìyàtọ̀ sí Mùsùlùmí. Tẹ́ẹ̀ ní tẹ́lọ Jaya Institution, pàápàá jùlọ ní University, ìlú Poli náà ti bẹ́ẹ̀ wọ́n ṣe ṣe. Ẹ́ra àwọn Christian láàárọ̀ kùtùkùtù inú òtútù àwọn obìnrin. Ìmí kò wọ bí pátá báyìí ló Wọ́n lọ abẹ́ ẹgbẹ́ tí wọ́n máa ké, Good morning, Jesus. Good morning. Láàárọ̀ kùtùkùtù ẹ́ owó gbogbo tọ́ ilẹ̀ ìmọ̀ òun bàbá ì. Ẹbẹ̀ lè máa wọ ọyẹ gan orí ọyẹ kò jáde. Yóò half of ọyẹ, more than half ló máa wà ẹ̀fọ́ ìsìta. Tábẹ̀ máa ti gbé ṣùgbẹ́. And ẹ̀dẹ̀ rí kó serious ó wà dedicated ní àmà sunkún. Ẹ lè jí láàárọ̀ bẹ́ẹ̀ ń tẹ́ra wọn bí group ìwọ́n pè wọ́n ní prayer warrior àwọn mí prayer group ọkùnrin àti obìnrin wọ́n á dìra wọn mú báyìí ọkùnrin á di obìnrin mú wọn ò ní jẹ́ kọkùnrin àtọkùnrin wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn o ọkùnrin kan gbọ́lẹ̀ yín lọ ọkùnrin báyìí á di obìnrin mú bí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mẹ́ obìnrin láàdì ọkùnrin látún dì bẹ̀yìn ọkùnrin látún bí wọ́n ṣe ṣe ní mo bà lérò ní pé tí àkọ́kùnrin àtọkùnrin pọ̀ tí wọ́n dìra rárá wọ́n máa mí ìsì ẹ̀yìn wọ́n máa mí ìgbẹ̀mọ́ra wọn so ábìdì ṣe ìtàkùsíta so ọ̀dẹ̀ yá sọ máa wọ̀ wọ́n káwádà ní ẹni pé àti ló ń ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ju pé wọ́n ti wà lójú ọ̀nà ọ̀nà àfẹ́ntọ́nà bá sì fọ̀nà mọ̀ nìkan ló lè mọ̀nà ètí ni pàtàkì ẹ̀fà mùsùlùmí alákọ̀ọ́kọ́ ta bá jí ta bára mùsùlùmí ta mọ̀ ẹlẹ́ẹ̀kejì ká mọ́ fọkàn balẹ̀ pé báyìí láàbà kú tó wá gbọ́lọ̀ ń ti gbà lérò pé tèbè rí láàbì ń kọ́ tó bá ṣe ń lò jáàbù tó ń lò nìkan bù lè jìrì bá bù gbogbo ẹ̀ pé òun kírun rẹ̀ tó wá gbé wà ní èròǹgbà ọlọ́run tó yẹ náà ló wọ̀ nǹkan ẹ̀ sí ìrí ẹni tó ẹ̀mẹ́ máa wọn obìnrin tó ṣe bẹ́ẹ̀. ó dá tẹ́ẹ̀bàrẹ́ ìtàǹsọ̀ yẹn rí tẹ́ẹ̀kì rẹ tó ń kí òun tó náà fún òun tó tó bẹ̀rẹ̀ ìjọ́ ìtàn ọ̀rọ̀mọ̀dán tó jẹ́ kó ní Islam ṣẹ́ẹ̀ lórí ẹ̀rí ẹ̀ńsọ́ ìwọ fúnra ara rẹ̀ mọ́ àwọ ẹni yẹn tó mi rí tó bá ti rí bẹ́lọ̀ níbi ọlọ́dàkùnjọ mọ́ torí pé iná kọlbà lè ìsáàlì fi bàáyìn ní àṣọ́rí ìláyẹ kọlù mọ̀ká ìfàyàṣà Allahumma ya musarif al-qulub sarif qalbi ala dinik wa ya muqallib al-qulub sabbit qalbi ala dinik Ànábì ló sọ ọkàn èèyàn bẹ níbi ọmọ níka Ọlọ́run ó yí bó ṣe wù ní Ànábì tí ọkàn mi rinlẹ̀ sójú ọ̀nà rẹ̀ láti ròyìnròyìn ó bá <laughs> lórí náà méjì ni ẹ̀kọ́ yìí àkọ́kọ́ àmàrìnà wa mùsùlùmí náṣùrùlá aláàdáàna nílé Islam àádùpẹ́ bọ́lọ̀ lérí tó jẹ́ ipò táàmà wà yóò mọ bẹ láàrin ìbẹ̀rù àti kíni àti ìrètí àti ìrètí ìbẹ̀rù àti ìrètí ìbẹ̀rù kíni pé hey kíbo ni màá padà ọ̀rọ̀ ni ó padà já sí ìrètí kíni pé aláàánú lọ́lọ́run màá ṣe oríire èyí ni ò ní jẹ́ kí mùsùlùmí ó jọra ẹ̀ lójú òun ni já mọ́ ìgbéraga torí pé kò fi ń tọ́lọ́wọ́ bọ̀ òun ṣe àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé báyìí náà gọ́mú dọ́tílẹ̀ ayé ni wà ń ti bá ìháyígọ̀ yírò lọ́rùn àárí ìlàhàrí láàrin ká dijú káyájú ìṣẹ́jú pẹ́kẹ́ta aṣẹ́bẹ̀ ọlọ́run yìí nǹkan padà láti ipò kan sípò méjì the chief of army staff Nigeria lónìí olórí àwọn army òró tí kò fẹ́ jẹ olórí army láàrin ìṣẹ́jú kan lórí

fitna tàbí ìdánwò èyí tí ó ń ṣẹlẹ̀ láàrin àwọn jàmọ́ mùsùlùmí kàrẹ̀ tí mo ń sọ láàrin àwọn aláṣẹ ìtọ́dọ̀ jàmọ́ tó jẹ́ kí n sọ pé àwọn ni pé tí mi bí kára wa kí ni pé àwa ọ̀pá wọn àmọ́ nǹkan jẹ́ ń fà láàrin ara ọkàn wa ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ìtakù fitna التي لا تصيبن الذين ظلموا منكم خاصة lọ́rọ̀yẹ. Ọlọ́run ẹ̀rù àdẹ́wò ìtínà ìyà lóòrò túnmọ̀ rẹ̀. Tí àyẹn bá sọ̀ kalẹ̀ kìí sórí àwọn tó dá lẹ́nìkan, ìyà yẹn ó mọ̀ yóò kárí. Àwọn tí láti lè bára bá rí mọ̀. Báwọn tó bí wọ́n tí láti aláàrí. Ìjọ́ ti jẹ́ pé àṣìṣe ńlá ńlá ló jẹ́ kéèyàn mọ́mọ̀ sàdúrà fáwọn olórí anù àti àìmọ̀kan gidi sámú ó sì jẹ́ ògidì ní jẹ́ ìwọ̀n tẹ́tẹ̀ fáwọn olórí ó bá sàdúrà fáwọn olórí pé kọ́lọ̀ ń tọ́ wọn sọ́nà tẹ́ṣù bá tọ́ wọn sọ́nà ta ni ó jìyà ẹ̀ wọ́n tó ń tẹ̀lé wọn ó wá dàdú àwọn akókó dáa fún wọn tí ò bá dáa fáwọn olórí ìwọ tó ń tẹ̀lé tí yóò dáa fún àwọn gọmọ sanra wọn jẹ tí ò bá dáa fún nàìjíríà tó sáàbì dáa fún mi nígbà tó lẹ fọ́ ọkọ̀ rẹ̀ lẹ̀wọ́n ní national geoco Nigerian kí ni ọ́ nígbà àwọn ọ̀rọ̀ àwọn kèfèrí báwọn èyí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí àwọn kírísítẹ̀ ní ọmọ ń sàdúrà gbogbo tí ó bá ṣẹlẹ̀ títò mú fi dá olúwa kó ṣẹlẹ̀ ó lè jẹ́ ọmọ owó ọ̀rọ̀ ni ọmọ ẹyọ kan ṣoṣo tó bí náà nì àwọn kan wà sọ pé ọmọ ẹkùn ti nìkan yóò bá di lè lọ ní à ẹjọ́ kí ni ìbànújẹ́ ìwòrí tó kò sí rọ́mọ mí bí torí tó ń gbà sí kí tòun ó dá náà ní pé kó lówó ẹran tí orin kan tí wọ́n ti kọjá ìlú gbẹgbẹ́ ní jẹran gidi èmi náà fẹ́ jẹran gidi àwọn àgbà àwúrú ní ìtọrọ àjẹ́ náà tí èyàn bá lè sí sí kírísítẹ́nì tó jẹ́ mú ìbẹ̀rẹ̀ obìnrin mú bá zọ tó jẹ́ kọ́rọ̀ wọn pọ̀ bá yẹn tí wọ́n bá ṣe ìsọjí láti alẹ́ mọ́jú tí wọ́n gbàdúrà tí ẹ̀gbọ́n mọ́ ń gbàdúrà ní àwọn mùsùlùmí ń ṣàdúrà ní ọlọ́run ló ń gbà wọ́n gbàdúrà kíkankíkan kí lè ọdún mọ́ wọn lè mọ́ gbàdúrà ẹyọ kan lè jẹ́ pé ènìyàn fi gbogbo ẹ̀ṣẹ̀ iná sọ̀kalẹ̀ lórí àwọn báhùn iná ò tó kí ẹ̀kàn báyé wọn jẹ́ fọ́ wọn lójú

bá mi tún àlàmà ní wọ́n ṣe ó sì tún ti wà náà pọ́bẹ̀mì èyí tó fà náà ní àìmọ̀kan náà ló bí o àìmọ̀kan ni o torí pé tó bá ti rántí láti torí bí mo gbọ́ mi ò sí bí ọ̀rẹ́ lóbi tó á mú mi sí tó bá tún ṣáṣe kí ẹmọ́ kì jímọ̀ lónìí ó fò wá fẹ́ kí jímọ̀ sáàmọ́yé èèyàn tó fẹ́ wá kí jímọ̀ ẹjẹ́ kan sọ pé 500 ọ̀rọ̀ ẹjá sọ pé 100 ọ̀rọ̀ ẹjá sọ pé 20 ọ̀rọ̀ ẹjá sọ fáwọn mẹ́wàá ló fẹ́ wá kí jímọ̀ ẹjẹ́ tó wà realistic 100 àbí sáàsọ̀ pé 100 èèyàn ló fẹ́ wá kí jímọ̀ oró rúurú ẹ̀ṣẹ̀ àwọn ọgọ́rùn-ún tí ò ní jímọ̀ jù sọ fọ́nà ẹ̀hùn jẹ́ ṣe ṣe àmà nínú nígbẹ́wọ́n ìjímọ̀ rárá wọn ò jẹ́ kí n jẹ tàùsílì ní rárá wọn ò jẹ́ kí n jẹ náà mú lè rárá wọn ò fún mi lẹ́tọ̀ mú lè sọ̀rọ̀ ní lè òfífẹ́ foríru ẹ̀ṣẹ̀ àwọn èèyàn ọgọ́rùn-ún sí òkú jí ọ̀dà prógámù làwọn ẹ̀ṣù ní ìpítà àti tó lè foríru ẹ̀ṣẹ̀ ìdààmú báwọn èèyàn dà tàbí wà bìtà ti fẹ́ ṣe tó tó ló bí kò sí gbogbo ìjà tó yàn fẹ́ jà mọ́sálásí tí ó dùkẹ́ lọ́tí. Olúkọ́ àjẹ̀mọ́ òlúra wọn, bá àjẹ̀mọ́ ìlúra wọn, sára. So, ọ̀nà àbáyọ tó yẹn ó wà kò lè jẹ́ ọ̀nà títì káwọn ẹ̀mọ́ rí jọ ẹni tó lè òní ẹni tó wá já láṣẹ ìjọba torí gún wọn ẹ̀yìn

torí tó wà nàdámọ̀ ni ọ àbámọ̀ abú ní ó padà jẹ́ tó wà lòjọ́ àlìkìyàmù péyàn jẹ níta àyàfi kéèmì ó mú ìwọ̀ tó wà mẹ́ so that's very very important so gọ́nà kú ṣàmù so àfihàn abẹ́lọ́wọ̀n bá lè gọlá kó vice chancellor one university rẹ́gísítà wà ń bẹ̀ bọ́tà wà ń bẹ̀ Liberia wà ń bẹ̀ these are four principal officers of the university ẹgbẹ́ wọn jà mí because they have clearly defined functions and duties kálukú ló ti mojú ṣe ẹ̀ yìí tí ò lè rùjọ́ owó ní báńkì láyé vice chancellor kò lè lọ báńkì kó ń fẹ́ rùjọ́ owó university yóò fún bọ́sà ń directive Oh, the name of God directly because as a boss, I am receiving this order lara Yóò ní basis, basis yẹn dẹ̀ máa wà kan sí yóò wà nínú Probably kò sówó ń dẹ̀, we don't have àlówó tó Okay, go and borrow. Ẹgbẹ́ mi gbọ́dọ̀ àmì ìsinmi. Ó dẹ̀ kọ́ lẹ̀ wọ́n sàn kí é síjà. Wọ́n ní bá ṣe promotion táàkù gbẹ̀gbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pàmọ̀ ti ṣe ẹ̀tọ́ nìyẹn. Ó ní pé olùgbẹ́ ṣe ṣe àmà promotion àwọn táàbù kò ní débẹ̀ tó tí bó jẹ́ bá ní o ìbọ́ọ̀tù wọn òfì tó ní rí bíìsì tó sọ pé jókòó sí láti ìlónìí ìfẹ́ mọ́ áwò òbí ń tóbi kí ni function Liberia tí mo sọ pé àìmọ̀sán ló bí lọ́nà tó lè gbàgbé wa ní nígbà yà lọ́bí wa mọ̀ sọ́lá ayọ̀ kìí sí òsì tó ní tàbí nínú tírára wa ìtàmọ́ kọ́kọ́ ń kà bóyò nìkan náà láti ẹ̀láfàní àti ìtàgbéyàyè ìrìnàjì fúrkọ́tì nàìjíríà ìrìnàjì fúrkọ́tì nàìjíríà péjì ó ládé ìtàbí ni mọ́kífùlẹ̀ òlàmà àbí mọ́kífùlẹ̀ òlàmà ìmìnà tawhid adúwákà àti parí ẹ̀ ìrìta máa bọ́ sí ni ma'ana wàhábí kí ni ìtumọ̀ wàhábí bóyá ti gbọ́rí bóyá ó sì gbọ́rí ṣùgbọ́n torí pé wà ní sí àákà lọ́dọ̀ àwọn wàhábí yà ní ẹ̀ẹ́sì gbọ́ lẹ́nu jọ mẹ́ta nígbà tí àbí ìbò mẹ́ríkà àpàwọn ọmọlẹ́yìn ló sọ pé àwọn wàhábí yà ló sọ báyìí àfáà ní ẹ̀rìtàjà náà ṣì áyì ó wá látara átìlákọ̀ ìsìlíkù tọ́lákọ̀ tọ́lẹ̀kọ̀ délé átílákọ̀ ní a ń yìí tí nípò kálímata wàhábí alákùnlé mọ́ yìí kọ́lù àdáàtìrì wà mọ̀ọ̀tàkọ̀ọ̀dáàtìrì wà bídàáyìn wọ́n ní àwọn èèyàn ti bá sábà wọ́n lọ gọ́ sínú àbàbí tí wọ́n ní wọ́n bá sábà kírìtì wọ́n pamọ́ sí abẹ́ àbà ọlọ́run ló ti ń dé ìlọ́láyìn tó wá tí wọ́n pa sábà wọ́n dún ní mọ́ ìgbòsọ̀ wọ́n dún ní mọ́ ṣíṣe wọ́n ti tẹ̀pẹ̀lẹ̀ mọ́ tó kàn sí máa ń ṣe nìyẹn ó fi dàṣà wọn tí nǹkan bá ti dàṣà tí yẹn ń ṣe yòbódù wọ́n pa sábà wọ́n tún yẹ̀ ẹ̀rì wọ́n ní ní ìlà ní kùrẹ́ṣì nítorí ìfasábà àwọn kùrẹ́ṣì ọ̀nà àbàwóró wọ́n dá ìyẹn pé ìrìn àjò tí wọ́n máa ń rìn ìrìn àjò tí wọ́n máa ń rìn fún òwò ṣíṣe lásìkò ẹ̀rù àtàsìkò tútù àsìkò ọyẹ́ àtàsìkò ooru àtàsìkò tútù òní wọ́n lọ tún sí ìfasábà ṣó jẹ́ wa ìtó ti dàṣà wọn ti tù ṣe wọn tó fi dàjà ó fi dìṣẹ́ àwọn èèyàn àìyànkò nígbò kálímọ̀tàwọ̀ àtàrí kí wọ́n máa lo gbólóhùn wà bí aláàkúlè máa yìí kọ́ nípò àdáàtì fún gbogbo ẹni tó bá ti yapa àṣà wọn wà mọ̀ọ̀tàkọ̀dá àti àti gbogbo ẹni tó bá ti yapa ìgbàgbọ́ àdìsọ́kàn tí wọ́n wà gidi àti ìdídì àwọn ìyẹn kọ́mọ̀ dáadáa

wàláwọ̀ káàmẹ̀ sáàbí ìmọ̀ ọ̀jàkọ̀dá fàáfidà kódà kí àwọn àdìsọ́kàn táwọn níyẹn táwọn èèyàn kan yapa yẹn kó jẹ́ àdìsọ́kàn tí ò dáa ní fàáfidà ṣùgbọ́n ní kùlùkùrù ààrùn lè kàrí tó yapa sí kí ni ó tó yàtọ̀ sí kùránù wọ́n àhàdí àsọ̀ríyà tó sì pàápàá jùlọ tàbí pàtàkì jùlọ àdáwàtú ìlàtàwòhì ìpèpè tí mọ́ ọlọ́run lọ́kan wà dùá ilẹ̀ ìwà àdà àti máa tí ọlọ́run lọ́kan ṣoṣo yúnus ìwà yàtọ̀ sí ẹgbẹ́ yàtọ̀ sí àríyá tí è máa ń sọ pé léyìn ẹ má mo pẹ̀lú ọlọ́run ẹni kí á sọ pé ẹ kúrò lẹ́nu ọ̀nà ayè ló kúnlẹ̀ yìí tó wá bẹ́ẹ̀ fẹ́ ìrìnjì láwọn àyè tó lè bẹ̀rẹ̀ níbi ẹlọ́bẹ̀ ìjọba ìjọba kúrò lẹ̀ lẹ́mọ́ bínú jàrí tọ́ nímọ̀ jàlàyé ni pé tẹ́yàn bá fi ń sàlàyé pé eléyìí mọ́rogún pẹ̀lú ọlọ́ni eléyìí ẹbọ ni wọ́n ni wà àbíyà ní ọmọ ní ilé mídíà ni wà ní àti kíkẹ́ ọ̀sọ́ pé mọ̀lúdìnà bí i ká mọ́ṣe mọ̀lúdìnà bí wọ́n ni wà ní à ìròyìn jíra ń sìn ọdún jíra tó kì í ṣọdún mùsùlùmí ìṣọdún ní jíra kò sí jíra ń ṣọdún ní jọ jíra àwọn wà ní à nì àwọn àdìsọ́kàn tí wọ́n yẹn dẹ̀yìn kò bá kùránì ni ó yapa sí kùránì tó tún tàpá sí súnnà nígbà tí wá sọ wọ́n ní àwọn àbíyà nìyẹn bàbá ń sàlàyé fún wa kóǹtù akọrọrù aláṣẹ́yìnfìn aláṣẹ́yìnfìn àbíǹfìn o kóǹtù ilẹ̀ àrùbàáyìn na nàwàríyà àbá àtọ́kọ́ bíra ìmọ́mọ́dù ìbúnú jẹ́mú ìdẹ́mù tó ké bẹ́ẹ̀ fún kan lọ́dọ̀ àfáà òun gbà lọ́dọ̀ ẹ̀ nígbàtí àdísì tí a bláfí àbá ti gbà wá tí a náà ìṣọ́ wà náà àdísì egójì àdísì náà wá wípé ìdásà alta fásitàlìlá nígbàtí o bá ń béèrè béèrè lọ́wọ́ ọlọ́run tó bá fẹ́ tọrọ nǹkan tọrọ ẹ̀ lọ́wọ́ ọlọ́run wà ìdásà ṣáríhù náwàrí ó ní àlàyé tí mọ̀ náwàrí wá ṣe sí ọ̀rọ̀ yìí sádìsì ó ló tó jọ òun ló ṣe yà lẹ́nu clean and call nígbàtí Imam Nawawi sọ pé tó mọ̀ lẹ́yìn náà nǹkan ti àájà tó lẹ́jì àlùhá lọ́wọ́ ẹ̀dá ó jẹ́ bùkátà kan tí a mọ̀ pé kò sí nínú àdámọ́ ọmọ èèyàn kó gbọ́rù bùkátà bẹ́ẹ̀ kàtọ́lábì ìdáyàtì wàlẹ̀ ìrìnlẹ̀ gẹ́gẹ́ bí kéèyàn máa béèrè fún ìtọ́sọ́nà àti ìmá wa ṣìfá ìlmọ̀rọ̀ àti kéèyàn máa wá ìwòsàn fún àárẹ̀ wà àáfíà àti kéèyàn lálàáfíà sáàlà rọ́fà ìdáàlì tí ẹ bá ti ń wárú àwọn nǹkan báyìí ọlọ́run ẹlẹ́dàá láàmú béèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ wà á mẹ́ ṣùálò lè kọlì kí ṣùgbọ́n ká máa béèrè lọ́wọ́ ẹ̀dá wà lè rìn tí mẹ́rẹ̀jù àlè ní káàkì gbára lé àwọn èèyàn báwọn lórí rẹ̀ wá ṣe pàmọ́dùmọ́m nǹkan tí ò bá mú ní fàkútù lè ṣe ìfì ó wá sọ fún àfáà àdíkù ìfìdò àdàmà ya ń sọ fún wa àìsí ìgbàláàyè fún ìmọ̀ ìrànlọ́wọ́ pẹ̀lú ẹlò ní ìyàtọ̀ sí fàkọ́ọ́là ní ṣéèkù yẹn wá sọ fún pé jùs ó ló sọ pé ó tọ́ a lọ́dọ̀ nígbù wa mọ̀ ẹ̀bẹ̀rí ìlú tó lọ wá bèèrè pé kílẹ̀ rí ẹ̀ kílẹ̀ rí yí tẹ̀lú sọ́bẹ̀ ọgbọ́bìbà ṣe ìkú wà sọ ha sọ ìlà tí ẹ̀sì yẹn kan bí ní ó pariwo lẹ́ni tó ń sọ pé iná àmẹ́tì àbúrò bàbá tàbí àbúrò tàbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó jóbe ámù tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò bàbá wa lọ́kùnrin ámùtùn ẹ̀gbọ́n bàbá búrò bàbá wa níbi obìnrin takúlù ya sheik Muhammad olóòsọ pé ya sheik Saad ilẹ̀ sheik Saad wọ́wọ́ mẹ́fúnù bí masjidi ìtàkàínù bí ẹwẹ̀ rí bàbá ó kàn pariwo ní àmà tí òun olóhun pariwo sheik Saad sheik Saad yẹn ti kú o wọ́n sin sí mọ́ṣáláṣí rẹ̀ ẹ̀gbọ́n tàbá bírò bàbá èèyàn lóbìnrin ẹ̀ ó ní àǹtí òun ó ló wá lọ bí sàárì ẹ̀yìn yẹn ló wá ń tí lẹ́n wá ràn lọ́wọ́ rẹ̀ ya àmẹ́tì wà áríyà ń fá òkà ṣe fayàtúkúlù alàlọ́ì ṣùhánàlá fayàṣfíìlì ó ní òun ó ló sọ pé mọ́ ń pè é ẹ́ bóhun jẹ́ ń pè yẹn yóò lọ́dọ̀ ọlọ́run ọba sọlọ́run bó wà sí kí yóò òun sà oìtù láàrùn lọ́wọ́ kọ̀dé ìtàkùn mọ̀rọ̀kà sí ìkìrọ̀ àti ìkútù ìgbésí ayé yín ẹ̀rìdó láti wọn ka tíra ìsìn ọlọ́run fún mọ̀tá fúdù àìdátaka ní àmàtíkà jàhìlà ẹgbọ́gbọ́n ìdàdà ó ń ka tíra lọ́dọ̀ àfààyàfààyà onímọ̀ ni gbàgbọ́n ka àdíjì yẹn ó wá ní àdíjì ta kàlẹ̀ kan ilẹ̀ sàáìsà fàṣàlìlà wà ilẹ̀ sàáìsà

tí a ń tìrẹ aláìmọ̀ kan tí èṣà àfá àti èṣe nǹkan ló wá fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ẹ̀rí fóun wípé tó fún wa nígbà láàyè ẹ̀mọ́ bó ṣe rí bẹ́ẹ̀ ṣe wá sí prógámù ìsìn ẹ wá rí ẹnìkan bẹ́ẹ̀ tó wù sọ ẹ ní ẹbọ ọ̀dá wá gbogbo àti òòrùn máa jẹ ó fọ́ ẹ̀yìn adìẹ yẹn sí orí òkúta kan ó dẹ̀ já ọrùn orí àwọn adìẹ yẹn sí ó dẹ̀ fi àwọn tó láyé tí ẹ ṣàánú ẹ̀rí àwọn wàhábíyà ló wà lórí ẹ̀ à ń tàbálẹ̀ àbúlé rẹ̀ umrọ wà bá ti ìdìkútùgbò wàhábíyà ó ti lọ sí umura síra àwọn wàhábíyà ló kó wá ní àwọn Saudi abẹ́mọ̀ ń pè láwọn wàhábíyà ní àwọn afá Saudi pé ní gbogbo ayé ibi táwọn ti lè kòkòrò mọ́rọ̀ wọ́n mú ẹnìkan ájìdí mo lọ ní 2013 wọ́n mú ẹnìkan ní Kaaba ìṣojú mi ni wọ́n fi mú ó wà lọ́ọ̀kan mo dẹ̀ rí pé kò ṣe nǹkan tó ń ṣàdọ́ àwọn kàtírà kan àwọn jasus pé wọ́n á mú wọ́n ti ń rù lọ nípa àwọn sílẹ̀ ìgbà tó yà mo ṣẹ̀wà gbọ́ yé pé láìbìlẹ̀ àfíráàtì ibi ń ṣàdúrà ẹni wọ́n torí ẹ̀mí pé ó wá ń ka ìwé bíbíà nínú kàábà bàbá ẹ̀lù tó ń kéyìn òun ni àwọn ọlọ́pàá rẹ̀ tó bẹ́ẹ̀ bá lọ rẹ̀ bẹ́ẹ̀ bá lọ ń bá bàbúta ní káàkiri tó bá ti kà tó bá ti rí òṣùpá ìdòwò àbórúkọ èèyàn ń bẹ̀ àbí wọ́n yọ kó gbà nínú ìwọ́ ààrẹ kí làwọn bá rí ìkà ní wọ́n èèyàn ká jẹ́ àríjàgbé àwọn tó lọ mú lẹ́tà ni mo padà rí ká kílẹ̀ àfà ìṣe bàbá ṣe ní tó ń kà bẹ́ẹ̀ bá wá dé wọ́n ní ìròrí hmm, àwọn Saudi ní ìrírí sí àwọn àfà Saudi àbíwà àbíyà ṣe pé àwọn ló ṣàlàyé àti kọ́pù sàwàhí ṣàfihàn bábọ̀ láti jẹ́ ìpápá àpá àkàwọ̀ṣì wàkútù láàárín kò ṣe àmàmì wàhábíyà ìlàmà àtúnáàrin na mọ̀ṣàáyẹ̀ pàyàkùnú na tọ́lọ́hun tí ẹ olóhun fúnra ohun yẹ àfá àti kọtíra yìí Muhammadu bínú jẹ̀mẹ́ ìdínú owó mọ́ kẹ́kẹ́ nípa wàhábíyà àyàfi tó ń gbọ́ lẹ́nu àwọn mọ̀ṣàáyẹ̀ tàwọn àgbààgbà àfá pàyàkùnú na a ní wọ́n máa ń sọ nípa àwọn wàhábíyà alìwàhábíyùn mọ̀kọ̀ọ̀lì wọ́n mọ́ yapa èèyàn ní láàrù mìírànà bìlà òlìyà ìwà karamati wọ́n nígbàgbọ́ sáwọn ẹni ọlọ́run wọ́n fẹ́ràn àwọn ẹni ọlọ́run wọ́n nígbàgbọ́ síkẹ̀ ìyanu àwọn ẹni ọlọ́run wà láyé ìbúnà

sàáàtù alìjàmà áti olùbá bèèrè ìdùnnà wọn fàkọ́lù làhùn nàkánú yẹ̀tẹ̀mú nà fi ìnàtà alìkọ̀mí wọ́n wá sọ pé ẹ̀ wọ́n ní ìgbẹ́jọ́ sí máa ń kó jọ ní ìrọ̀lẹ́ ẹjọ́ alàmísì lè ẹ̀kọ́ ìdúró láti mọ kẹ́kọ̀ọ́ kí tafsir nípa fàdà ápù ilé yìí ṣéèkì Muhammad bin jẹ̀mí ìbínú tó kọjá yìí Muhammad bin jẹ̀mí ìbínú ó lòun wá lọ ọ̀dọ̀ wọn lórúkọ jẹ́ máa àwòlá bí pẹ̀lú àwọn ọmọ òun wà báyìí ṣàbábì mùsákọ̀ àti díẹ̀ nínú àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ àwọn tó ń jẹ́ ọ̀làjú wọn ò kàn jókòó kalẹ̀ pẹ̀lú wọ́n kẹ́kọ̀ọ́ sí wọ́n tẹ̀síwájú lójoojúmọ́ fàdàkọ́lẹ̀ gbòrò fata kàbírọ̀tàn ah, awá wọ inú yàrá kan tó tóbi wàjẹ̀ lásán ń tẹ́bìrò dárùsà ajókòólẹ́ tó ń retí ìdánilẹ́kọ̀ọ́ wà bá dà lẹ́yìn ìgbà díẹ̀ dákọ́lá àlẹ́yìn ṣe sí ní àgbàlagbà kan tó orí tó wọlé fàtàlámà sálámà sí wa sọ ó wá mùsùlùmí àmì ẹ̀mí ni ọwọ́ ìlú ti bẹ̀rẹ̀ sí ọwọ́ yẹn lọ tó ń bẹ̀já lọ́pọ̀ alàmọ́tàdì lẹ́yìn náà ló wá jókòó sórí àpótí kan tàbí jókòó ká wọ́n lámì yàkùn láhùn ahẹ̀ ẹnìkan kan òdìdé fún gbà tó wọlé ní ọ̀fi kí pààrọ̀ fàkóòsù fi ìnà sí mo wá sọ ní ẹni pé ara ṣe kún mu tàwájú bá ṣe òye oníṣẹ́rí lápọ̀ láàrin ìbò ìkìyà kò ní ìṣẹ́kàbọ̀ ṣéèkì yẹn wá bẹ̀rẹ̀ ọjọ́ náà ìkọ́ ní pẹ̀lú rẹ̀ kí ni gbólóhùn náà ìbáwà máa ń sọ yẹn iná alhàmdà ìlà ìlà mọ́jú wọn sẹ́yìn wọn sẹ́fẹ̀ ìlà àfihàn kúgbà tí lẹ́sì káná ونعوذ بالله من شرور أنفسنا قولوا قولي قولي تتلي قولي ثم بعد يتكلم باللغة العربية لأن لغة الزنبار والبربرين الأربعة ويوري الأحاديث هذا الكوت عديد وكاليس ويبين صحتها وراويها ó bẹ̀rẹ̀ sí ṣàlàyé àwọn àbí ìṣẹ̀wé àwọn lálàáfíà àwọn lálàáfíà ta ló gbà wá ويصلي على نبيه صلى الله عليه وآله وسلم كلما ذكر اسمه كل فتوى في دارك النبي صلى الله عليه وآله وسلم وآخرهم لكي مجئت له الأسئلة أو إعراض جديرك المكتوبة على الأوراق ما تذكر عن غير يسين سفر فكان يجيب عليه بدليل من القرآن والسنة níjọ́ náà ó wá ń fọ èsì sáwọn ìbéèrè táwọn èèyàn ń béèrè pẹ̀lú ẹ̀rí láti inú kùránì àti súnà wàyùnà fíṣù bá àdìlù àdìrí iná fálà yàrú jùsà ilẹ̀ àwọn èèyàn tẹ̀ tó ń bá ṣe ìtàkùrọ̀sọ lórí ìbéèrè ní ìjọba náà kò torí ẹ̀dá oníbéèrè kankan tó lé rárá wàkọ̀dìkọ́lá bí àkírí ìdàrú sí wọ́n ló sọ nígbà ó ní ọpẹ́ ni fún ọlọ́run pé ó ṣe wá ní mùsùlùmí àtàlàfíyùn ẹni tó ṣe wípé ó ń tẹ̀lé àwọn sọ̀hábà ó ti ṣàlàyé sálàbù buhari wà bá òmẹ́rì àkùnú náà wà àbíyó àwọn ọ̀nà àwọn ẹ̀yàn àtìjẹ́ lẹ́yìn òjẹ́ wákọ̀dì ní àádà lọ́wọ́ ní àádà ọlọ́run ti ṣe léwọ̀ táwọn kíra wa ló kọ́ tí ó dá nínú ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ọmọ súrọ́bì jùjùrọ̀ súra 49 wà látàmì lọ́zùbì àkọ́ àtìjẹ́ tí ó dẹ́ fúnra ní nípa nítorí bá rà lè kó kọ mú lẹ́yìn ti di òmìn ní wàkọ̀dì ìmọ̀ ní ìtàhàmù àìkìtúhìmọ̀ àìmọ̀ àṣàfẹ́ ìdìbọ̀ lift farọ́jà àrí ìkọ̀ Imam ìmáàmù ṣàfihàn wọ́n ti kọ̀ náà ní ìjọba wọ́n ti pè ní ṣíà ìmáàmù ṣàfihàn wọ́n ti pè rí náà nígbà tí wọ́n ti ní ṣíà wọ́n ní wúwà mínà ọ̀rọ̀ fi rọ̀fìdí ni wọ́n ní ìmáàmù ṣàfihàn wá dára lórí nǹkan náà rọ̀fìdọ̀n tó bu Ali Muhammadi fàlìyàṣù àti àtàkọ̀láàmì a lè rọ òfìsì tó ẹgbẹ́ jẹ́ pé kéèyàn jẹ́ ṣíà ní pé èèyàn nífẹ̀ẹ́ àwọn ará alẹ́ ànábì ẹlọ jẹ́rì o èèyàn àtàjẹ̀nú pé ṣíà lòun ń gbàna ẹ ma ọ̀rọ̀ fẹ́ sọ fún àpẹẹrẹ kan sọ pé gbogbo ẹ̀ tẹ́

ìlànà yìí kalẹ̀ ìdè nìyẹn táwọn olórí ibú ilé òun tẹ̀lé àwọn ọ̀rọ̀ àwọn olórí ibú àwọn ilé ìní ẹ̀mẹ́ ni ó tẹ́ mú ọwá rí àwọn jáàbù ṣe ìwọ́n olórí ibú làwẹ́rẹ́ àwòkì ajẹ́ pé mo ti dára ara wọn lè mí náà ṣẹ̀gbẹ́ wọ́n sọ èdè yẹn láti sọ pé kí èèyàn fi sọ pé kìí ṣara wọn wọ́n lò bẹ́ẹ̀ kí èèyàn sọ rí àwọn èèyàn lo jìlìbà bẹ́ẹ̀ ṣe lóyìí ẹwà ń lọ ọmọ bàbá kan wá dé òun náà wá dùn wá káwọn lórí fún ìlọ̀ nígbà ilé tó bá máa ní ní bàbá rẹ̀ pé òun òfin kò ní ìdí tó bá rẹ̀ ní ẹgbẹ́ nígbà rí ẹrú wọn rí ẹsọ wọn rí ẹrí ẹrú wọn rí ẹrú àwọn ọmọ bàbá yóò dé káwọn lórí fún ìlọ̀ nígbà ilé bẹ́ẹ̀ ni àwọn ni Torí tó sọ pé àwọn olórin fún ni pé ó fẹ́ kó sọ pé rárá o, mo rò ní ṣe rí ní ọlọ́run ṣàmú náà lọ́rọ̀ kan sábà ìsọ̀ na rúdù alamẹ́yìn ìtàhàmà yàtàhìmọ̀nà bèèrè wà àbí ìyàbí náà pẹ̀lú ọ̀kan nínú ọ̀rọ̀ ahmadin tawahiba fa'ana mùkẹ́kù bí ánìyàn wàhábí ó ní tó bá jẹ́ pé ìmọ̀ tẹ̀lé ànábìwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó fi sọ pé wà níyà ní wá a jẹ́ pé òun náà fúnra òun wà bí lòun wàtàmíjù àdámù yakul àdáwà sheikhul hakiki ẹnìkan nínú àwọn tó wá wà níbi ìdánilẹ́kọ̀ọ́ ilé ìgbìyànjọ́ náà ń pè láàpá ọ̀rọ̀ tí mo sọ yìí àwùjọ tá a wà yóò lè mọ́ ní ìtumọ̀ ṣùgbọ́n torí pé síra ilá ń ká àgbọ́dọ̀ tó bá lọ bá pàdé ní ìjọ kò ní ṣáàjú ṣùgbọ́n mo ṣàlàyé àwa lè mọ́ máa lítìsì mo lè gbà wá níyànjú ká mọ́ máa lítìsì àwọn ọ̀rọ̀ mùdírù mọ́ríkàsì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ni a máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ abúrú ìbáyìí lọ́rùn tó ṣàánú. Àpá ni máa náà wàhábì wà bí tàwà ń sọ ìkíni tó mọ̀ o ni a tún lápọ̀ àdá òtàwàhídì alàmìwáhìdì kẹ́lìmọ̀ wàhábí nisbatan ila muhammadu nabi wàhábí ọ̀rọ̀ tá ń sọ yìí àwọn tí wọ́n jẹ́ alátakò ìmọ̀lọ́n lọ́kan tàbá sọ̀rọ̀ tàwàhídì àwọn tí wọ́n kó ìrẹ̀ àwọn ni wọ́n fún àwọn tí wọ́n bá ti ń sọ̀rọ̀ nípa tàwọ̀yìdì lórúkọ yìí ní ìṣàfisí rẹ̀ sí arákùnrin kan tàà ní Muhammad bọ́wà bíwàhá sọ́dà kò tó ẹ́kọ́ dodo lọ́rọ̀ wọn tí ó ni làkọ́lù Muhammad Muhammad ọmọ mo rò pé jẹ́ pé tí wọ́n bá fẹ́ sọ pé àwọn tó ń tẹ̀lé àwọn tó ń tẹ̀lé ta ló yẹ kẹ́ǹtì Muhammad yóò wà lọ bọ́ sórúkọ àdínẹ́bì wọn ní ọbílọ lórúkọ bàbá ẹ̀ pé wàhábì àdó tẹ̀lé wà lọ́ọ̀tẹ́ lára rẹ̀ àfáà ní nisbata lasmi Muhammad wà ṣáàlọ́ àǹtàkúnà wàhábì nisbata ismu min asma ilá ìlú ó sì jẹ́ wàhábù náà ní ó wọlé

yòlìbìsúnà ṣòwò fàínàwà bí yóò ń tàṣàbú ìlàlùwà ààb orí tí àwọn ṣúbí wọ́n bá fi wọ́n lé orúkọ wọn jáde ní ìṣàfihàn sọ́dọ̀ àwọn nǹkan tí wọ́n lọ ń wọ aṣọ irun ṣàtà apákan àwọn àfáà sọ wípé ṣúfí ibi tí wọ́n ti mú jáde ní ṣúf irun ara ẹran àwọn tí wọ́n aṣọ ògbé láti ọpá nri rí ayé tá tàbáwọn ayé ní kékeré wà wà lọ́wọ́ lẹ́ni wà àbálọ́wọ́ ajẹ́gbé wà áàbù náà orúkọ ọlọ́run ajẹ́gbé ọlọ́run ọba ọlọ́rẹ ló tá lọ́rẹ gíní ló fún ní ẹ̀bùn wà mọ̀ nílẹ̀ sí ilé tó sì fún ní ẹ̀yẹ́ káfẹ́ síwájú ta ló jẹ́ Muhammad ronaldo ààbù wúlìdà fi bá gbá ti alẹ́ òyẹ́ ìlà mo sọ́rọ̀ sọ pé mi ní kábí ìtẹ́lẹ̀ bọ̀mọ́ wò pé ṣé ààbò sí kọ́ ní òjò káfò tó dájò ní ìjọwájú ẹ̀ àìsọ́ lè mú fíra ìpéjì bá àpá ikọ̀ ìjẹ́ tó ṣe fo bí yóò àmọ́sọ pé òfin ẹ̀gọ́rọ̀ bí yóò jẹ́ gíní ìjọ́jọ́gbọ́n ló fi ṣe ilé jẹ́ kí wọ́n bí ní Nàìjíríà ní 1115 hijira kíláwà 14 1442 yọ 1115 kúrò ní 1442 ilé òdùn wa ẹgbẹ́ ìjókòó 1115 1442 minus 1115 kí ló fún wa 327 so wọ́n bí ìmáàmù Muhammad bin Abdul Wahab ní 327 years ago òní wọ́n bí olùgbé hafizal Qur'an ó há Qur'an kọ́bílà olóòkè àṣírọ̀ kó tó kọ́ ọdún mẹ́wàá ló di há Qur'an lè sórí wàtàálàmà àlàwà lèdí ìfà وقرأ الحديث والتفسير على الشيوخ من مختلف البلاد مختلف البلاد wọ́n ní ó sì mustalafu ìbìlíàdì ó ka àdíìsì tẹ̀sírì Quran lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àfà láwọn ìlú nírànràn wà láti yàmọ̀ fi Madina fi Munawwara pàápàá jùlọ nílùú Madina wàfáìmọ̀ tàwàhíd àmìnàlì kìtàbí wà súnà ó gbàgbọ́ yẹ tàwàhíd ẹmọ̀ tàwàhíd ìmọ́lọ̀ lọ́kùnrin nínú kùrá àti súnà wàrọ̀ àú mẹ́rọ̀ à ìbálàdì ìnẹ́jìdì wàlbìláàdì alẹ́tì záàrọ̀hà nínú ṣírìkì wàlùkọ̀rọ̀fáàdì wàlùbídàí wàtàkìdí القبور فقد سمع النساء في بلده يتوصلن إلى فحل النخل ويقولن يا فحل يا فحل الفحول أريد زوجا قبل الحول ورأى في الحجاز من تكذيب قبور الصحابة وهال البيت والرسول ما لا يزوج إلا لله. إذا sí. Wọ́n ní ṣẹ́kẹ̀ yìí, Muhammadu orí rí ní ìlú rẹ̀ ọmọ ìlú tó jẹ́ ní nájídù nájídù yẹn náà Saudi Arabia ló wà ṣùgbọ́n bàyẹ kò sí tó ń jẹ́ Saudi o gẹ́gẹ́ bí pé kò sí tó ń jẹ́ Nàìjíríà náà tẹ́lẹ̀ kéèkù tó dé wọ́n ló rí nínú rẹ̀ yẹn àtàwọn ìlú míì tó lọ tó ti lọ kẹ́kọ̀ọ́ tó nínú àwọn ẹbọ táwọn èèyàn ń gbogbo àti àwọn kùrọ̀fà àti tí ń pè ní kùrọ̀fà àti ni àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ táwọn àlọ́ yes àwọn àlọ́ bí jẹ́ ọgbẹ́ gbé nígbàkan sánmọ̀ yìí ó súnmọ́lẹ̀ ó bínú lọ òkè ní nígbà báwọn èèyàn bá jẹun tán òní wọ́n máa ń fọwọ́ nù àgbàkan ojú ó wà ní orúnkún ẹ̀rọ àwọn ọ̀rọ̀ báyìí tàbí ẹyẹ kan tó ń gé ẹni mo ti porí mo tayọ̀ rí náà ẹyẹ yìí oníṣòwò ní wọ́n gbọ́dẹ̀ yẹ ni ọ̀pẹ̀ ló tẹ̀rọ mọ́lẹ̀ tó fi dẹyẹ gbó àwọn ayé ilé ayé ló sọ dẹyẹ tàbí tó sọ pé àkókò ẹyẹ àkókò tó máa ń gbẹ́dẹ̀ òyìn tó ń gbẹ́gi lọ́sọ pé ìyàwó rẹ̀ tó fi pamọ́ ìjẹ́ tó lọ dìyàwó ó lọ gbẹ́ igi ó wà lọ bí ìyàwó yẹ sínú ẹ̀kẹ́ lómi mọ́ bàbá fẹ́ ìgbà tí wọ́n ṣe ìyàwó tán tó dijọ́ kejì kò mọ bí tí ó fi pamọ́ tí ó wá ń fẹ́ gbogbo ogun ìyàwó rẹ̀ ló wá káàkiri ìyẹn àwọn mọ́ ẹgbọ́ ó pọ̀ ọgbẹ́ ẹ̀má lọ tàbí oríṣiríṣi lè yẹ́wọ́ ẹgbọ́n oríṣiríṣi lè yẹ́wọ́ ẹgbọ́ ìtàn gbàtí dé láwọn ìyẹn gan tó dínkù lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ti sá lọ tó ń pè kan ní hot data to reverb to make reverend pípọ́n sàárè lé gbogbo sàárè àmọ́ sínú lé àmọ́ sọ sàárè di nǹkan bí n tá lè máa sì ṣíṣe sàárè lógo aláti èyí tó ṣe pé kàtà náà pa máa ìsìláàmì sàárè tó dínà sí ìsìláàmù tó lálàáfíà fàkọ̀dì sámi àmì sáà ó gbọ́ káwọn obìnrin ti bálàdì nílùú tara jẹ gangan wọ́n lọ ń ṣe tàwásùl wọ́n ń fi ẹnìkan tán pè ní fáàlì wọ́n lọ bí ń ṣe àkàsọ̀ èèyàn kọ́ fáàlì láhàlì ṣẹ́ran igi dábínù hmm? ń á lọ síbi ilẹ̀ wọ́n sọ pé yá fáàlì ìfúrú rí ìjọ́jà tọ́bílà láàrùn fún mi lọ́pọ̀ kó dọ̀tún kan mo fẹ́ ṣe kí ni mo fẹ́ mo fẹ́ lọ́kọ ọdún kan tó dé tó kò wàrọ́ àfi hijazi mi tẹ̀tìlì ìsì kùbúrì sọ̀hàmà ìgbà tó dé mẹ́kà tó dé mẹ́dínà ibẹ̀ náà ń pè ní hijaz ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn e, èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí pọ́n sàárì àwọn sàábélé wọ́n bẹ̀rẹ̀ sí ṣe sàárì àwọn sàábélógún wọ́n bẹ̀rẹ̀ sí jọ́sìn fún kíni láàárín àwọn sọ̀hábà nílùú mọ́ká àti mọ̀dínà torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọba sáúdí tó wà mẹ́rin tó gbàjọba wọ́n mọ lé lórí gbogbo àwọn sàárì àwọn sàábẹ̀rù usman wọ́n mọ lé lórí oríṣiríṣi táwọn yóò lọ tí lọ ọlọ́run kó ṣàrínú wa ọlọ́run kàwà sí ìlú wọn tó wàhálì lè bẹ́ẹ̀ ti wà rọ̀súlì mẹ́lẹ̀ àwọn ará ilé ànábì tí wọ́n wọ́n sí wọ́n lọ máa àti gangan fúnra ara rẹ̀ fagọ̀dì tani a fìlìmọ̀dínà ti ìsìnkọ̀ sáàtì rọ̀súlì wà dùháyì ní dúnilà gbàtọ́tí àjẹ́mọ̀dínà àwọn èèyàn mọ́ sọ́rọ̀ nǹkan lọ́wọ́ àmẹ́bí dàírẹ́tì ní wọ́n ní sọ pé àmẹ́bí bá sọ fọ́lọ̀ mẹ́mọ́ àmẹ́bí fún mi lówó àmẹ́bí ìlú jẹ́ lọ́kọ àmẹ́bí jẹ́ níyà mo pé mo ti sọ̀rọ̀ yẹn náà ní prógámù mo ní mo gbọ́ lórí síkà ní táwọn kan ti ń ṣe mo wà ń lé òru ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀mọ̀lúdì yẹn wọ́n wá ń sọ ìtàn Nígbà ẹnìkan bẹ ojú ní ìyẹn kò rárá. Ayaya ni ìyẹn kò lè sọ̀rọ̀. Afọ́jú ni kò lè Arọ ni kò lọ́wọ́. Wọ́n ní kò ní ẹsẹ̀. Ó wá lọ bí bàrí àná. Kí ló ń ṣe bí? o ni òun wá bá ibi ó lọ léwọ́n ní ibi tó wọ́n tàkú ní kí ló máa jẹ lóhun ò ní jẹun ànábì lòun ó máa jẹ kí ló máa mú òun ò ní mú ànábì lòun ó máa mú ìgbà tó tà ànábì kan wá yọ ojú sí ikú rẹ̀ láti mọ̀ sàárè mọ̀ jẹjẹ kí ló ń fẹ́ wọ arákùnrin pé ojú òun fẹ́ kó là ojú ẹ̀kan tàbẹ́bí ìlà lójú etí ohun tó di ànábì tó là léjì ọ̀rọ̀ tó rí sọ ànábì tó apá rẹ̀ ànábì jáde apá jáde pàràpàrà ẹsẹ̀ jáde ẹsẹ̀ jáde ìkàrẹ́ ìlú ogi mo wà ní ìgbẹ̀ wọ́n ń sọ níkàrẹ́ títà wá ọ̀dọ̀ wà ní ìgbẹ̀ mú gbọ́ lóru kí á lè wọ́n nígbà bánà ní ìṣẹ́tán ló wà lọ kọ orin wàsáìlì mọ́sí kọ̀ ní láyé

ẹ má ṣe fi ẹ̀dá mi ìyàtọ̀ sọ́lọ́run tó ṣe pé wọn ò lè ràn yí lọ́pẹ́ ò lè rú ṣàǹfà nígbàkan fi ìwò sí kó ní abáyín fàyín fa àrìtà tó bá lọ ṣe bẹ́ẹ̀ fa ìnáka ìdá mìíràn zọlìmí ìwòdọ̀ kan náà àwọn ẹlẹ́bọ àwọn alágbèsè tó bá fẹ́ tọrọ fásitánìlá tọrọ lọ́dọ̀ ọlọ́run báyìdá sàáńtà tó bá fẹ́ wà rẹ̀ lọ́wọ́ fásitánìlá wà rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ọlọ́run ọlá ṣẹ́ẹ̀kì yẹ̀bí oòrùn kọ́ọ̀mà orí tàwàhídí wà dùá allọ́ì bí tàwàhídí wà dùá ilá ìwáhdà ní annáwó wà lẹ́kọ́ọ̀dù wà lẹ́kọ́ọ̀dìkù ní apá ìwá ń sọ́làyé ó ní ìtọ́lọ́ qawmahu yad'u qawmahu lit-tawhid ànábì ń pe àwọn ṣéèkì yẹn àfáàní lẹ́ni tó ń pe àwọn ìjọ rẹ̀ sí tawhid ṣéèkì wo Muhammad ibn Abdul-Wahhab nígbà tó ka àdìsí ó wá ń sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wo ni ọ̀rọ̀ ká padà káyí lẹ́ni tó ń pe àwọn èèyàn rẹ̀ sí tawhid àti ìmọ̀ pé ọlọ́run ọba nìkan ìhánà owó wà lẹ́kọ́ nílùú wà lẹ́kọ́ lè torí ọlọ́run ọba nìkan ni olùkápá òdìkan ni àdẹ́dà wà gbẹ́yìnrú ààjìsùn gbogbo ẹ̀dá pátápátá ẹni tàbí ara dá ni wọ́n àndáfẹ́ ìdọ́rì láti lè mú ìnira kúrò fún ẹnikẹ́ni àmì sí ìgbóyá fún ara rẹ̀ wà gbẹ́rì àníkó mú kó fẹ́ lórí báyìí láti ìkọ́ ní ìhìmọ̀ wàtà ìtọ̀bẹ̀ iná wọ̀bẹ̀ iná láà kìí ṣe níbi mímú wọn ní alàgàtà tàbí aláàrinà láàrin ìwà àtọ́lọ́ gbọ̀dù ìhìn nìdúnì láàbí kó máa fi wọ́n yàtọ̀ sọ́lọ̀ eléyìí ṣe pàtàkì kágbọ́ yóò má padà tàwọn àlàyé kan bẹ̀ lọ́ọ̀ṣà náà kí n tó ń sọ ń bì ní pé Sheikh Muhammadu náà bù á bìí dù rẹ̀ lọ́jì ìjẹ́ ń sọ pé ìlú ọlọ́run sọ́rọ̀ àríjà táwọn tí wọ́n ti fún ìgbà ìfúnwá ní ẹni rí ẹni náà bàbá ìmá ń jí òṣìṣẹ́ ayé tí wọ́n tẹ́ kùrá ní ọ̀rẹ́ ṣàdúrà máa ní mẹ́ta ni ìyẹn àwọn tó Ìran àkọ́kọ́, àwọn tí wọ́n lọ ọbẹ̀ lẹ́ni tó lọ ọbẹ̀ lọ́m, èsì òkú tó wà ní àárẹ̀ ìlú wọn lọ ọbẹ̀. Ṣùgbọ́n ìgbàgbọ́ wọn ṣe, wọ́n bá lọ ọbẹ̀ náà ní ibi tí wọ́n tó òkú ìsí yóò lè kájọ àwọn ọba, tó kọ́ lọ́ máa wọ ọlá ẹni rẹ̀ yẹn tó gbàgbà láti túbọ̀. Kí ni gúrùpù wánù? Gúrùpù wánù, àwọn tí ó rọ sí mi sàárẹ̀ àwọn ẹni rẹ̀ yìí, wọ́n ti kú tẹ̀lé títì. Wọ́n ṣùgbọ́n bà tí wọ́n lérẹ̀ ọlọ́run gẹ̀ẹ́gẹ̀ ni wọ́n ti àláwò wọ́n ń pè. Àìsàn tó ń ṣe ọlọ́run sọ pé kókò ọkọ tó ń wà náà ló sọ pé gbogbo ǹlọ́kọ aya tó ń wà náà ló sọ pé gbogbo ǹláyà arísìkì tó ń wà náà ló sọ pé gbogbo ọ̀wọ́rọ̀ ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ pé ibi tó ń wá tàbí àyè tí wọ́n ti ẹni retí ọlọ́run ọ̀wọ́ láìní rẹ̀ yóò fi gbàdúrà òun tó fi ọ̀bẹ̀ yẹn torí ó lè yẹ kó jókòó yàrá ẹ̀ wọ́n bá pé ẹni yìí ó súnmọ́ lọ lórí ìgbàdí ìlú ọlọ́run àwọ̀ lápò wá sílẹ̀ yìí àgbàdo àti ìfúnni

sọ bọ́lọ̀ wà láì protein yẹn protein náà bá débẹ̀ wọ́n ò béèrè lọ́wọ́ ọlọ́run wọ́n ò rẹ̀ sọ wọ́n sí ọ̀sọ́ làwọn gẹ́gẹ́ wọ́n ló lè ṣe ohun wọ́n pè ṣé ò bá ìwọ́n wá láti ṣú ìfipá ìtàkà ìtorí ìjẹ́ gbogbo ìjọba ìrìnkátà ti bá mi díyà ìní ó tó lé nílé ló wá sí bí àbùkátà tó bá di ọdún nígbọ̀ máa wá pa àgbò kan tó lè bàárẹ̀ rẹ̀ Mọ́rò kó tí yẹ wa, nǹkan tí àfà rí nílùú wọn nìyẹn. Mo gbọ́ nínú ìtàn rẹ̀, tí wọ́n ní nígbà tó lídì wọn. Pẹ̀lẹ̀ pé mi tí fìdí ẹ̀mílẹ̀ ṣùgbọ́n tí ìwé kan wá English ni, Jamadin Zarabuso ló kọ, méjì ni, ó ṣe abridged edition, ó rẹ̀ ṣe bí tí è ṣe abridged lẹ́yìn tó kọ̀wé yẹn tó tún ṣe sọmárì ẹ̀ english ìtàn muhammadu nabu àbíkú àtò àti bá ń lọ ájìnà wọn sábà tó gún wọ́n ní mi tí wà ká mi ò láti lè ìmí tún wà sí àwọn àfá mi tún kọ láti kọ̀nfàmù ọ̀rọ̀ yẹn wọ́n nígbà tó lọ kí o ní káàkà ní mọ́kà fún muhammadu nabu àbíkú mọ́kà ẹ̀kọ́kọ́ náà jì الضعف في قريش إيلافهم رحلة الشتاء والصيف وليعبدوا هذا البيت أقرب كلا أي كم وجه فليعبدوا هذا البيت الذي يا àwọn ọmọ akọ̀rẹ́ ìpè, fún

Òjò ń kàrí pé ẹ máa fi lé ìlẹ̀ ní àárá. Ìjọba rẹ̀ sí máa fẹ́ gbé lé ẹ̀kọ́ ọ̀dọ̀ ẹ̀rọ àbájá mú un. Bàbá ìṣẹ́lẹ̀ lórí ẹ̀rọ ìmọ̀ wá mú ẹ̀ bàbá. Kí ni kò á nìkan? Ẹ̀rọ mọ́ jùlọ. So, àwọn mẹ́rin máa sọ

kálọ̀ tàbá wọlé láti ọ̀gbàjì tí a bá bọ̀ látàdó tó wọ̀kàrẹ́ láti ọ̀gbàjì tó bá kọjọ́ ọ̀gbàjì wà rí tó bá yà sí láìsí bẹ̀ ẹnìkan wà ń bẹ̀ wọ́n pè ní kíní àwọn orímọládé mọ́sí orímọládé àbí àwọn kérúbù ibẹ̀ yẹn àwọn èèyàn máa wá láti oríṣiríṣi ìlú wọ́n láwọn wá ṣàdúrà níbi sàárè tani mọ́sí orímọládé tó dájọ́ kérúbù lẹ́sì lẹ́sìn àwọn ọgbà tàbá tó tẹ̀síwájú táwọn olóòlú ẹ̀rí lẹ́jọ́ ọkùnrin lẹ́kan tí wọ́n kò funfun ìkanú àwọn wòlíì wọn ni wọ́n ló wá kúnbẹ̀ pé ilé Mósè ní wọ́n ṣe ìyà láti lè rí ẹ̀rìn tàbá tó wá tẹ̀síwájú tàbá lọ lẹ́pa mọ́ṣkì ṣọ́ọ̀ṣì gàgàrà kan tó wà lókè déyàn mọ̀ wò báyìí ṣọ́ọ̀ṣì tí kìíní ọmọ kìíní tó ti jẹ́ olórí ilẹ̀ ọmọ ọgbà ọ̀kàí bọ̀dé kí lórúkọ ṣọ́ọ̀ṣì bọ̀dé ohun stíìtì tó lọ́bẹ̀ olúgbòjà ẹ̀jẹ́ ọmọ ọgbọ̀n lóòkè yẹn ṣọ́ọ̀ṣì yẹn mo ṣẹ̀ wá gbọ́ lẹ́nu sọ́mẹ́ta ẹni bàbá tó dá ṣọ́ọ̀ṣì yẹn lẹ̀ wọ́n òkun sàárè rẹ̀ wọ́n sí síbẹ̀ wọ́n kọ́ ilé ńlá fún ilé kékeré tó àlẹ́gbẹ̀ẹ́ yẹn wọ́n ti pé ẹ̀bá wá tó lóòfẹ́ wá gbàdúà ṣàǹfà àwọn ọmọ ṣàdúrà bí wọn wọ́n ṣẹ̀ wá sílẹ̀kùn bẹ̀ fún ó ní wàhálà tó ṣe kó tó lè rí o à kò ní yọ owó ni orí òkè yẹn ó mú owó gidi ni àwọn èèyàn ń jẹun bẹ́ẹ̀ ti ẹ̀kiri tí mo sọ sí orí mọ́ládé ó yọ lé ó yọ káà fáwọn èèyàn wọ́n ń para wọn jà gidi kódà àtàtí gan ọ̀rẹ́ jẹ́ kí n padà yẹn sí kí n mọ́ Ah, mo ní wọ́n wá káàkiri Èkó ilẹ̀ àánú tó bí èyí tí ìbẹ̀rẹ̀ fún ìyàn yóò lọ bẹ́ so irú àwọn àkídà ìyànjẹ́ àwọn nìsọ́rọ́ ló wà ó wá pọ̀ káàkiri káàkiri bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn òkú àwọn òkú àwọn òkú mo gbọ́ náà tí ẹ̀gbọ́n ní òǹzọ yìí ànábì ò kọ́ wa o àwọn òsùnmí èdè àwọn sọ̀hábà òfin ṣe o ní tó bí ni ìgbàtà mùsùlùmí bẹ̀rẹ̀ sí rìn tí wọ́n wá ń bí àwọn ìlú àwọn kèfèrí yẹn ìṣesí yẹn wá sáwọ ní Islam tó dàbí hàntú ta hàntú ní ọ̀pá kírísítẹ̀n gẹ̀gẹ̀ ló hàntú torí inú bíbélì lẹ́gbìrí wà ní ẹ́sà ilẹ̀ ni wọ́n ti gọ́ bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ hàntú igi tíwà ewé tíwà ń pè tó bí ẹran ìrìnjú dandan lọ bíbélì lè ti lè rí tó lè rí náà kùránì kò sí kò dẹ̀ sínú súnà pé ká mọ̀ ọ̀nà nǹkan mú tẹ̀sùbá bá ń fa àwọn káfíìsì ló kọ́ ń fa rósírì ó lè ránà ní ìlú tó bí ń fa tẹ̀sùbá sọ apọ́ṣe ìtàn tó pọ̀ lọ́dọ̀ nígbà tẹ́sí èkó jáde irú àwọn tó ní ọwọ́ alúwà yìí tí ẹ lọ jókòó ní yàrá bó dídọ ọdún mẹ́ta ọdún kéje ìní jáde yóò lóhun sí náà ọ̀dọ̀ àwọn hindu ni wọ́n ti kọ ní india àtàwọn buddhist ní afghanistan àtàwọn ìlú wọ̀nyẹn ní china nígbà tí islam débẹ̀ wọ́n rí tàwọn yóò jókòó láwọn sí náà ẹlòmí ò ní jẹun àti bá àwọn ìtàn ọ̀rọ̀ ìwọ̀n àpùrọ̀fà tí ní sheikh eh, eh, eh, abdulkadiri níbi tó ti ń sin lọ́rùn àwọn ikán ilé ikán yẹn wọ́n wá mọ́ gbà tí ó kú olójú kan ẹ̀mọ̀ yọ ọdún tí kán fi mọ́ sanitarium hmm? ẹ̀mọ̀ yọ ọdún tí ó fi mọ́ wọ́n fi yẹn fún ọlé ní ogóbi tó sí náà dé tẹ́nìkan bá lọ ṣe bẹ́ẹ̀ sí nǹkan mọ́lé mọ́ nǹkan méjì ni ó máa ṣẹlẹ̀ nínú ká sọ pé kìí ṣe èèyàn mọ́ kò sẹ́mi láàrẹ̀ tàbí ká sọ wípé bóyá àṣẹ̀sán ti ń dà láàmù olè mẹ̀sìnjà mẹ́bì lọ olè mẹ̀sìnjà ń sàábé lọ kò tí ìsáàmù ní ìsìnlọ pé ká jẹ́ pé kò sí ojú ọ̀nà tó lè tọ̀ mọ́ àti kò ṣìnà ìgbàlókò láàrin àwọn ẹ̀kọ́ wàbà sọ́nì tí fitna bá dé bí a tó bá jẹ́ aláàbárú wọn pọ̀ wájú láìláìlá wọ́n bẹ̀rẹ̀ lórí yóò lọ jókòó nùgbó ẹ máa gbé gbòòrò yìí àwọn jókòó bí a mọ̀ sí láìláìlá láàmù àwọn olólọgbé nùgbó máa ń kà ní ṣokọ́lọ̀ fún ṣàmìlá eléyìí ni wọ́n Muhammadu ibn Abdul Wahhab ló ń ṣàlàyé wukufu mubtilina diddahu waqafa al-mubtadi'un dídà da'wati tawhid ẹ̀rí àwọn tí wọ́n wá ń jẹ́ alátakò tawhid àwọn lọ dúró ti ìtàkéjì tàòdí ìtàlẹ́rí tàbàná àṣẹ èyí tí ṣe ìmọ̀wọ́n náà wà á bí ń ṣàlàyé àwọn wá tako wà láàrọ̀ ọba

Fọ́lábẹ́ ni Ahmad àti ọ̀rẹ́ Ayọ̀. tí ó lé ní ọgọ́rùn-ún mẹ́ta wọ́n ní ilẹ̀ ìṣọ́lọ̀ Àwọn tí ó dá sí ọ̀bẹ̀, bùkápà ní òbí ìdí wálẹ̀ ẹ̀fẹ́ káàlọ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ tó bá wọ́n mọ́

tí ọlọ́rọ̀ fún ìṣàánú wọn kábìtà kí ni dáàbò ẹjọ́ àtọ́fẹ̀ ìlẹ́ẹ̀tẹ́ ìjọ So, lọ́wọ́ kẹta, wà á yìí aláwọ̀ من يساعدني حتى ينتشر الدعوة والتوحيد في الجهات والجهات إذا الوان صمتا أصلي يجوع الإيوان الله تتتي من الله وتتوا فتا títítítí ìjọba sáré sí ìwádé ọwá jàbí wọ́n sáré ní ìwọ̀n. Ìmọ́nà ọmọ tó nà bí Àwọn tó kọ́ lẹ́kọ̀ọ́ ń gba ẹ̀kọ́ ìlú wa jẹ́ aláṣẹ. Ó ṣe ó wá jọ ní àdéhùn sí báwọn láti ìgbàjọba báwọn láti ìjọ aláàbẹ̀ tó tó ń pè ìdìbò náà láti láti ìjọba wọn yóò wà wọn darí àwọn lónìí àlàyé òṣèlú sí àbájú náà ìgbòho àwọn ọmọ rẹ̀ tó bí àwọn àwọn ọmọdọ́mọ̀ ẹ̀ tó ń pè ìdìbò ààrẹ ìṣe ìjọba ti tún lọ́dá pẹ̀lú ìtọ́jú wọn kọ̀ á lè ṣe ìdìbò

nítorí àdéhùn ní bàbá àrin àwọn àti àpàtọ́ gbogbo àwọn ilé tí wọ́n wá mọ́ sórí àwọn ààrẹ ìpàdé àwọn ilé tí wọ́n tọ́ sí ilé tí wọ́n wá wó gbogbo ẹ̀nà orílẹ̀ ẹ̀kọ́ rí bàbá àmẹ́jì wọ́n wá lọ kọ́ wọ́n lọ pa ọ̀dà Ẹgbẹ́ òní lè lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀. Àwọn tó ti ṣe bí lójú ẹgbẹ́ òjẹ́gbà wọ́n láyé àbẹ́jì. tó bá ti jẹ́ àkùkọ oṣù oṣùrẹ́ oòrùn lọ́hárùn awa, pa lọ́dún láwà àwọn èèyàn máa ṣe ó múra jẹ́ àwọn tún bí láàrín ọjọ́ àbúgbé ìgbésọ́ ọdún wọ́n tún pọ̀ tí ó ti lọ́gbà Wọ́n ti kú pẹ̀lú ìgbìmọ̀ta, pápá ọgbọ̀n ìyàtọ̀. Wọ́n wá ń kọ́ rẹ̀ mọ́bí fún ìwọ̀n. Mo mọ́ sẹ́jẹ̀ ìgbà ẹ̀sọ́gbọ̀n.

ipe ìpẹ̀pẹ̀ rẹ̀ yẹ òyèrò orí inú Muhammad bun ni Abdullahabu ni o ni wọ́n gbèrè wà bí ìzì nígbẹ́ ìdìgbọ́ rẹ̀ tí wọ́n kà wípé wà bí àwọn òyìnbó náà wá dá láti fi dá ní dichotomy ṣe ṣe ti ẹ sílẹ̀ láàrin àwọn mùsùlùmí wọ́n ni according to the wabis tí wọ́n láti not a ìyáwájúgbà ẹgbẹ́ jẹ́ gíní ojú òdòdó ìbò ti rí nìyẹn so Imam Muhammadu nàbùwà ábú pẹ́pẹ́ sí ìmọ̀ ọlọ́run lọ́kùn àwọn ọba rẹ̀ pẹ́pẹ́ sí ìmọ̀ ọwọ́ orogún pẹ̀lú ọ̀nà gbogbo àwọn ìṣẹ́jú yìí sáàmù mùsùlùmí ló ń ṣe yẹn náà ẹgbẹ́ òun jẹun ní o fọwọ́ ẹ̀nù wọ́n tó ń jù wọ́n lọ gbọ́n torí gínì rí ẹ̀rùn pé ọlọ́run ló ṣàwọ́ sílẹ̀ yìí nínú òròrí àwọn ní o pé wòrí ìnìyàn ọ̀rẹ́ ọlọ́run olóòpàá tẹ́bí rí àwọn sí èdè náà jáde wọ́n lọ sí Babalọ́lá wọ́n ti kọ́ yunifásitì torí pé wọ́n ti wo Babalọ́lá pé wòlíì ni wòlíì yẹn èdè lárúbáwá ni o wàlíyù friend protector guardian ọ̀rẹ́ aláàbò ojú kan bí ń wò ní wọ́n lẹ́lò ní ìtìbá jẹ́ sí etí ìsìn ẹni tó tọ́ pé ọlọ́run mi ọlọ́run babalọ́lá kérúbù ọlọ́run olúmọládé tẹ́gẹ́tẹ̀ kálukú ní ọmọ tí ọlọ́run ẹni tó gbàgbọ́ ni ṣẹ́bí ìṣẹ́ ọlọ́run kan náà ni rárá yẹn tó wọ́n fẹ́ wọlé sí ọ̀dọ̀ láti ara ẹni báwọn gbà jẹ́ wòlíì yẹn àwọn ó ní àwọn mùsùlùmí kan níbàdàn pé mọ́ọ̀kì yẹn ó wà ní lọ́nà ní olókìrù mẹ́ obìnrin ṣe ààyẹ ló ní ìgbìmọ̀ olókì jímọ̀ olókìrù obìnrin dẹ̀lẹ̀ àwọn ọkùnrin tó ń tẹ̀lé torí kí wọ́n wò pé ẹni ẹni ọlọ́run ìmọ̀ nílì Kò ẹ̀kú àti tó bá rẹ́ kó kú ní pé last month torí mo jùlọ ọ̀bẹ̀ tí mo lọ rí mọ́sí wọn yìí ìkánú ń bẹ náà nígbà ṣọ̀run náà wọ́n máa ń kiri ká mọ́sí yẹn bí ìgbà bẹ́ẹ̀ rí pé káàbà lóòrù ẹ̀mọ̀ gbọ́ bí ọmọ ẹja skáàrù àwọn èèyàn máa ẹ̀ ogúnṣẹ́ ẹ̀sùn lọ sáàtẹ́ bá ní ìṣòro ẹlọ́bẹ̀ ẹlọ yí mọ́ṣílájú yẹn kó ẹ̀rọ kí n tẹ́lẹ̀ kábà ẹ̀kí lọ́bẹ̀ yìí nígbàdẹ̀ náà ní ẹgbùn mẹ́fà lólódó ìdí tó jẹ́ kí wọ́n sọ lẹ́yìn ó lè mọ́tí ìrìn ní lónìí o ọkọ̀ tẹ́ ẹfẹ́ ó lè lọ ta kó gbọ́wà sí mi o tí wà ní ìṣòro ẹjá lọ lódó mádùn bàbá kan wà ń ti gbọ́ ọlẹ̀ báyìí òye tẹ̀lé wọn lọ ọkọ tó fẹ́ tàbí bàbá ẹ̀ tàbí brọ́dà ẹ̀ kan tàbọ́rẹ̀ rẹ̀ kan wọ́n lè sọ jẹ́ ká lọ bá ṣòrun ká lọ bẹ̀ ìyá yẹn kò sí ní dẹ̀ láti kírun lẹ́yìn ẹ̀ sàárì alìmì nílọ̀rin sàárì bàbá ádámù lẹ́kọ̀ọ́ sàárì bàbá kàmọ́lì nílọ̀rin ẹlòmí àwọn èèyàn mú wọ́n làbẹ́ lọ tàbí àbẹ́ àbí sàárì Ibrahim Niyas ní Kaula ní Senegal tàbí kó mọ́ lọ Cuba gbogbo àwọn obìnrin ẹ̀ òpá mú òkú mùsùlùmí ti alààyè gan àìpé ò yàtọ̀ a lè béèrè ìrànlọ́wọ́ lórí ìtọ́mẹ èèyàn ní àpáṣẹ́ lórí gbogbogbòye àti tí máa ń ṣe tẹ́lẹ̀ náà àbí ẹ̀fún mi ní ìṣù ẹ̀bùbọ̀ tí àwọn ìtọ́mẹ èèyàn ní àpálẹ́ lórí ká máa lọ sí igi kan ọlọ́gọ́dọ̀ ọ̀yá kan mùsùlùmí èṣe òṣíríkù ní ẹbọ ìyẹn ìfún Muhammad Nadu Abu pèsè bí ẹ̀yẹ́lẹ̀ kọ́ọ̀tù nínú tíra olóòkú Ọlọ́run torí àsìkò tó bá di ìgbà míì àmọ̀ tẹ̀síwájú onítálákà onítálákà bọ́nà wà bí ọdẹ̀ sọ Muhammadu na buhari àwọn ìyókù gbogbo so èdò akùn ní márùkà àtàwọ̀fídì wà ṣírí ẹ̀ẹ́kẹ́ láàrin gíní tàwọ̀hídì àti ẹbọ àméjèèjì ń jà àní òun ìṣòṣàlá àmọ̀káyìí tàbárẹ̀ sí ọ̀rọ̀ orú lójú tó wá wá kán bó nǹkan mọ́lẹ̀ sí tó lójú ìgbàláyé wa tàwásìlẹ̀ tó ní béèrè lórí tàfà ní ìtún mí náà ní ẹ̀sìn tó béèrè ọlọ́gbọ̀n alágbọ̀nyí I drove from Oyo yesterday and I left Ibadan late around to sleep. So I have to sleep over at Akure. This morning I left Akure for so tí wọ́n bá ní kéèyàn sún ìbílẹ̀ rẹ̀ kí wọ́n sún. <laughs> Wọ́n ní kí ẹ̀dẹ̀ mọ́ Thursday drove to Òṣogbo. Friday I drove from Òṣogbo to Ọ̀yọ́. Saturday again I drove from Ọ̀yọ́ back to Akure so ẹjẹ́ so ẹjẹ́ ká àwátá fẹ́ sùn yẹn kò wó pé mi ló yẹ kí n sùn ní òsùn báyìí àbí ọmọdé ẹ̀mọ́ wa mọ́tò gbogbo rọrùn àwọn Nàìjíríà ọ̀dẹ̀ dá ṣebéèrè tàbí tó rújú náà àrékùn sàrà Thank you àárọ̀ nígbà yìí ó ti Kí ló dé ẹni ìyẹn wọ́n ló parí menstruation ní nǹkan ó tágbè ní ẹ̀jẹ̀ àládà. Ẹjẹ́ káwà náà ṣàǹfàní ẹjẹ́ ká sàmà nínú tẹ́ǹtẹ́ ìgbó wúlò lẹ́sí ń sún ẹjẹ́ gbogbo àjọgbọ̀ wọ́n sọ̀rọ̀ ní pẹ́ta ṣe kò wúlò fún wa ní àìjílẹ̀ wá gbọ́ sí àbí òwúlò tó tí wọ́n ṣàlàyé ó náà ni pé wọ́n ní ẹnìkan ṣe menstruation ó wá parí menstruation sí àárọ̀ ìgbàjí bóyá 5am ni ó rí kó sọ́kù by dog white discharge kí ní tó máa ń

kò sí láǹfààní àti gbómi kaná kí ní òṣè ìbéèrè wa ni pé kí ló fà á tí òbí lè gbomi tútù wẹ̀ ṣe yóò kú tó bá gbomi tútù yẹn wò ìgbàgbèrè ṣe yóò kú ní náà ń sára ẹ̀kọ́ ṣe yóò kú tó bá gbomi tútù yẹn wò nọ́mbà 2 ṣé àìsàn tó ń ṣe yẹn yóò lé sí tó bá gbomi tútù wẹ̀ Ìsìnkí ìlàrí tí ìṣẹ́lẹ̀ àmà bẹ́ẹ̀rẹ̀ sí ẹgbẹ́ lápẹ̀lẹ́gbẹ́ sọ́rọ̀. Èmi bí mo ṣe wà ní mú pọ̀ mú sáàmọ́. Nípa ẹ̀dáhùn béèrè ní explanation lẹ̀ Èmi ẹgbọ́ àpẹẹrẹ ní tẹ̀mí fún àmì báyìí oṣù wà ìgbà míì bóyá sùkú ọyẹ́ àbásìkò òtútù tó mú. Yóò ní ìyàn lára láti yóò kan ìyàn lára gógó ọkàn èèyàn lára ní tí ẹ̀bá fi omi túbù yẹn wẹ̀ tí ẹ̀mí ṣàgbàlá nǹkan kan ò ṣe èèyàn àìsàn ní ṣèyàn ètò ní ilé fún àìsàn kankan ṣùgbọ́n ara máa ń kọ́ torí àdísì wà wípé alìwùdú alàìmọ̀ tààrí káṣọ́lọ̀ àlátò ní sára kọ́ yẹn nínú àwọn iṣẹ́ olóore tó lágbára níwà ní ìyá tìsọ́ lè so sára kàn kọ́ ni àbí yóò fa ìsìnkẹ́ nìyẹn lára àbójì láàárẹ̀ bí ẹgbẹ́ tó bá bí rẹ̀ yóò lékún oníṣẹ̀jú wọn ní ṣẹ̀rí àkùdá náà tó bá rẹ̀ pé ìjọba lómi ẹ̀ wọ́n ní yóò kú látara ìmọ̀ àwọn oníṣègùn kò lè lò tó bá pé yóò fa àárẹ̀ sí lára àìsàn kò lè lò tó bá pé àìsàn tí ń ṣe yóò lékún tó bá lò kò lè lò tó bá pé àwọn ara ẹ̀kàn tó bá kọ́ sí kàtígórì àmẹ́ta àkọ́kọ́ sí òde tó yẹn ló ṣe tàyámù nítorí pé kò láǹfààní àdúgbé omi yẹn lé ná yóò dìlé wọ́n wọ́ta yóò ṣe táyà mọ́ lòdòdí tó bá ṣe táyà mọ́ mú yẹn àlọ́ alátẹ́ǹpẹ̀ ní dry application láàrín bàbá ń pè lálà lélé ló fọ́ lélẹ̀ báwọn wọ́n ṣe máa ń ṣe táyà mọ́ ẹ̀wọ̀ yóò fi ọwọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì yóò gbé ìyẹn wà yí padà láti wò bóyá nǹkan gan bí ìdọ̀tí wà ń bẹ̀ tàbí tó lè ṣe ohun lè ṣe lórí ológun èyàn ò fẹ́nu fẹ́ dàmì tí ẹ̀n bá rí àwọn ọmọ ìwà ti jábẹ́sùn tí ó bàjẹ́ gangan tó wá ti fẹ́ tán wà wá fi gbé ojú ṣe lẹ́yìn ẹ̀ ló kan parí ibi tó parí sí kò dé gan kò dé elbow

ìmẹ́sànrùn yẹn padà rárá ó máa wẹ̀wẹ̀ yẹn o ìwọ̀ sí ìkó ṣùgbọ́n táyà mọ́mù yẹn ló fún láàyè láti ṣe kíni ṣe jọ́sìn tó bá ti wá rómi gbé kaná tàbí tára ẹ bá ti gbà tó da omi sára yóò padà wẹ̀ o wọ́lọ́wọ́ àlẹ́ nígbà tù tó kò sí mi nù pé a lórí ìta àjọ ìmọ̀ mọ́tìjú o tó abẹ́lọ́wà lè tọ́lá tó fún alágbèyọ́rọ̀ ẹjẹ́ kí gbogbo náà máa fi sínú àdúrà wa ọ̀rọ̀ mẹ́ṣúláṣí wa tí wọ́n ti yìí Ọlọ́run tó bá ní tó ọ̀rọ̀ àwa mùsùlùmí Ọlọ́run tó fi gbogbo wa mọ̀nà Ọlọ́run bá ní ṣe àtúnṣe àlámọ̀rí wa Allahumma ij'al khiyarana ru'asa'ana واجعل خيارنا ولاة أمورنا واهديهم واهديهم يا الله إنك تهدي إلى سواء السبيل وأصله ذات بينهم برحمتك يا أرحم الراحمين اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا ووفقنا للحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا خاتما له oríṣiríṣi nǹkan ni wọ́n máa sọ ń ta báyìí lẹ́gbẹ̀ẹ́ wípé ah àmúgbé ẹ̀rọ ẹ̀sìn wo lẹ́ ń ṣe agbárí ni islam láàrin ẹ̀ àwọn àwọn olóòtí lọ́n àwọn èèyàn wọ́n ń jà ní ìbẹ̀rẹ̀ ọ̀nà sọ ni kò ní ìdí pé wọ́n sọ wọ́n jà nígbà bá parí wọ́n oṣù wọ́n ṣe jà nílé ọlọ́run kò dá <laughs> ẹ̀rẹ́

tí ó tún padà sí tẹ̀lé àtẹ̀tọ̀ náà fàyìnfà ń tó wá ti wá pinwọ́ rẹ̀ tó padà yẹn fàásù bẹ́ẹ̀ náà mọ́ bẹ̀rẹ̀ àbúrò àkọsítù ẹ ṣàtúnṣe láàrin méjèèjì pẹ̀lú déédé wà àkọsítù ẹ ṣe déédé nínú láàyò ṣùgbọ́n mú kọsítù ọlọ́run ẹ̀sán àwọn déédé ìdúrọ́bù ìdúrọ́bù ìdúrọ́ pàlímọ̀ ìjà ṣe nínú Bọ́dá ṣútù ní títà ń dàrí. Àwọn Christian wà bá pé, why are you Muslim fighting? We have to fight now. Only, uh, ah, you know, you're, you're, because our religion is right. You know, sometimes we never leave us because we know we are on the right path. He doesn't want us to understand each other so that we can spread our religion because we know it's the correct thing. So that's why Satan is the one causing problem. We are trying to conquer him.

torí pé tí pásọ̀ bá sọ báyìí tí ò bá tẹ ọlọ́run wọn náà lọ dá ti ẹlẹ̀ ṣùgbọ́n mọ́ṣáláṣí ilé ọlọ́run ni ní dá ti kí lọ́lọ́run sọ ní gbogbo owó ìjẹ sọ ká so that's church is not kò sí general overseer church náà kò dẹ̀ sí olùdásílẹ̀ ìjọ ní mọ́ọ̀sì tó bá kọ́ mọ́ọ̀sì o lè rówó kankan pámbẹ̀ tó làwọn èyí bí kan church ìgbẹ́jẹ́gbẹ́ ló bá ti kọ ìwọ lóní ó fi pawó ẹ̀rin jẹ́dé lọ́ọ̀sán náà sálámà alẹ́kùn Ìgbẹ́ ìwọ̀n bí a jẹ́